إنما صنعوا كيد ساحر ولا يفلح الساحر حيث أتى إذا رأيت ذاك الرجل الذي يزعم أنه معالجا أو قارئا أو يعالج بالأعتاب يسأل عن اسم الشخص أو اسم أمه نعرف أنه وألق ما في يمينك تلقف ما صنعوا إنما صنعوا كيد ساحر ولا يفلح الساحر حيث أتى شيخ الإسلام ابن تيمية رحمه الله منه تراوه táwípé الفرقان بين أولياء الرحمن وأولياء الشيطان الفرقان بين أولياء الرحمن وأولياء الشيطان àwọn amútàn ọkùnrin kan pé bẹ́ẹ̀ náà mo ti tí mo fẹ́ mú wáyìí wọ́n fi ń júwe pé káwọn èèyàn mọ́ gbàtànjẹ káwọn kan tẹ́ra ọlẹ́ni ọlọ́run ni o ìdán ẹmọ́jẹ́ wọ́n dá papọ̀ fún pẹ̀lú jẹ́ni ọlọ́run ẹmọ́jẹ́ wọ́n dá papọ̀ àwa mú yìí tó wá jẹ́ pé ó nílẹ̀ wa nàìjíríà lẹ̀ Yorùbá àwa mú yìí náà wá kẹ́nìwẹ̀kẹ́ mọ́ jẹ́ kíyàn kó tàn yín ká má forúkọ ìjẹ́ni ọlọ́run máa gbé ẹbọ ká má fi gbé idán wọlé fún wa ká má fi gbé ẹbọ wọlé fún wa ká má fi gbé nǹkan míì lọ́lọ́run fún wa aburú ti ń ṣe wá nù ṣẹ́kù ni wọ́n jọ dòwò wọ́n lọ́kùnrin yìí kété ó dídí ìṣọ́ fáwọn èèyàn rẹ̀ tó ń bá ti kú o ẹ má dára yín láàmú o òun lòun ó wá wẹ̀ fún ara òun òun lòun ó sì wá ṣètò òkú òun fún ara òun òun lòun ó ṣe gbogbo ẹ máa ló òun lẹ́ òun ó sì máa bọ̀ tẹ́tù máa yóò bá ìkóhun náà rí tó ń bá sì ti dé ẹ̀fọ́ òun lẹ́kọ̀ọ́ yẹn ju ara òun jẹ̀mọ́ ìgbà ọkùnrin yìí kú ó sì ṣẹlẹ̀ bẹ́ẹ̀ òkú náà wọlé yìí òun ló tún yọ yìí ìwé wa ṣẹlẹ̀ wà láwọn ẹni ọlọ́run níbo ọwọ́ àtàwọn àlìjẹ̀nú tó jọ dùnwò pọ̀ ibi wọ́n jọ sọ sí ònú ibi wọ́n jọ sọ sí ònú yíò iye oníṣẹ́ ìsáàbì tèmi àrùsímọ̀ olóòwà establish inú tíra ìkánà àbáwà kan wá ń bẹ àwọn lélè yìí ṣojú àwọn nílẹ̀ Yorùbá yìí ni èyí dákọ wọn ìjábọ̀ lọ ti ṣẹlẹ̀ wọ́n ní ọdẹ kan bẹ nílùú kan ọdẹ ni ògbórí ọdẹ ni ilẹ̀ yóò báyìí ọdẹ sam tẹ́jùmọ̀ láti pèyàn lọ́dẹ ẹjùmọ̀ tó kù ìdáni ọdẹ ẹlẹ́bọ̀sá gbégbé asángílíjì ni ọdẹ yóò mọ gbégbé rí ọdẹ wọ̀ ọdẹ báwọn ni wọ́n ní ọdẹ yìí ó wá ṣe iṣẹ́ àwọn èèyàn wọ́n bẹ̀rù ẹ̀ nínú ìlú débi pé gbogbo wọn mọ bí ó bá ti tó wọ́n sì mọ wọ́n mọ bó ti ní agbára bú wọn mọ bó ti tó lọ́dọ̀ tiẹ̀ lẹ́ni táwọn yìí tọ́

ẹ ti rí tí ń yọ tí ń bá ti yọ ibi tó kù mi bá wà èmi náà ní kẹ́ ẹ jẹ́ ń gbókù ara mi èmi náà sì ní kẹ́ ẹ jẹ́ ń gbéra mi wọnú ilé agbára tí ń bá wá bẹ́ wọnú ilé agbára yìí ẹnì kankan ò gbọ́dọ̀ tẹ̀lé mi wọ́bẹ̀ àfẹ̀yọ́ ọmọ mi tí ń bá dìdí wọ́bẹ̀ ẹ̀yin náà níṣẹ́ méjì tẹ́ẹ̀bẹ́ ṣe kọjá pé àwọn oríkì mi tẹ́ ti mọ̀ látinú ayé kẹ́mọ́ wá bí kì mí kẹ́mọ́ bí pè mí ní mẹ́sàn-án ní mẹ́wàá kẹmọ́ pè mí ní mẹ́sàn ní kẹmọ́ ẹbá wá kì mí kì mí kì mí kì mí ẹ kì mí dáárín kan ìgbà ẹbá wá kì mí débẹ̀ ìwà padà lọ ìbá wá padà lọ tán ìyí tó bá wá kù lẹ́nu òkú mi ẹ̀hẹ́ báwọn ẹgbẹ́ bá wá dé báwọn awó bá wá dé ìbọn tán wa ọlọ́run mọ́ṣá ṣàánú wa ọlọ́run mọ́ṣá jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́run mọ́ṣá jẹ́ oyé wa ọlọ́run dákun mọ́ da ìsìláàmù rú mọ́ wa lójú mọ́ jẹ́ wọn mọ́ pe ẹbọ fún wa nígbàgbọ́ kán mọ́ pe idán fún wa ní yímọ́nì kán mọ́ pe idán fún wa gẹ́gẹ́ bí pòun lẹ̀sìn. jẹ̀mọ́ ọdẹ yìí ìjọ títọ́ wà dé títọ́ padà dé lóòótọ́ o títọ́ dé bá àmọ́ gbà títọ́ yìí dé ẹni tá a wí yìí la haula wala quwwata illa billah ibi àwọn ọmọ ti láwọn ń sọkún lọ́wọ́ pé bàbá àwọn kú tí wọ́n ti ń wo gbogbo ẹ̀ lọ́wọ́ wọ́n ní bókù rẹ̀ ti yọ láti inú gbónì yíyọ tó kù rẹ̀ ó wá yọ àwọn arí tó gbégbé ní ọdẹ wọ̀ tó kó gbogbo nǹkan ẹ̀rùn bàbá àwọn ìrọ̀jú wọ́n bẹ́ẹ̀ ní ṣe báyìí o ìmọ̀ Yorùbá tó wọ́n lò fún kẹrìnmọ́ báyìí o bẹ́ẹ̀ ní ṣe bẹ́ẹ̀ bá wọ́n ní wọ́n ṣe bẹ́ẹ̀ bọ̀ yí wọ́n ń bọ̀ láti nugbó i sí wọ̀bá ìgbógbó àwọn èèyàn tó wà gbogbo wọn túká ni ibi tó kùnrin yìí ni wọ́n ń bọ̀ ni wọ́n bọ́ níbi tí ń bọ̀ ní ibi òkú wà ó sì lọ rí náà ti bá ti ń kí wa lóẹ̀lọ́ ní ṣe báyìí ní ṣe bẹ́ẹ̀ ní ṣe bẹ́ẹ̀ àbá ní bá ń gbókù ara rẹ̀ wọlé lọ ó wá gbé wọnú ilé agbára ara rẹ̀ àwọn ọmọ nìkan náà sọ wá wọlé bẹ́ẹ̀ náà kí níranjú níranjú ọlọ́wà ní orí ibì kan tó wá gbé òkú nílé ó gbé lélẹ̀ tán ọdẹ ni o ọdẹ sam ọdẹ kèfèrí ẹlẹ́bọ pọ́nbélé onídọ́ pọ́nbélé kò dáàbà ẹ̀dàkùn jẹ́ nìkan wá pẹ̀rẹ̀ lẹ́ni ọlọ́run tó wá ṣe rú ilé kó máa gbégbérí ọdẹ wọn o kó máa gbégbérí ọdẹ lé gbé wọ̀ kó wá gbéjára ní àkówé láwà ní bẹ́mbà kó wá kọ́gbára kó bọ́ bọ̀ kí ẹ̀wọ̀n táwọn yóò ti rẹ̀ pé ọ̀hún bàbá rẹ̀ ni ọlọ́run ni wọ́n tún máa pariwo rẹ̀ ni ó làwọn òpìdán náà ń ṣe ilé kèfèrí náà ń ṣe ó ní kèfèrí náà ń ṣe ọlọ́mọṣà fún alágbọ́yọ̀ ọ̀rọ̀ rẹ̀ o ọlọ́mọṣà fún alágbọ́yọ̀ ọ̀rọ̀ rẹ̀ jọmọ́ ibi àkọ́kọ́ àlàyé tá a fẹ́ ṣe lé ní èrè pé ìdánù o bí dán ti rí òun rèé àwọn àpèjúwe lórí dán òun làwọn tá a yìí ẹ má gbàgbé àkọlé ọ̀rọ̀ wa àkọlé ni pé àlàyé nípa idán àti oògùn abẹnu gọ̀ǹgọ̀ idán la sì ń sọ yìí kí á rí idán pè lóògùn abẹnu gọ̀ǹgọ̀ nílẹ̀ Yorùbá kò sí idán pè bẹ́ẹ̀ yìí tá ń pè ní dánú ṣẹ̀ríà náà ni àwọn dákà pé lógún abẹnu gọ̀ǹgọ́ idán náà náà pè lógún abẹnu gọ̀ǹgọ́ ó làwọn nǹkan tó gbà pé nǹkan tó lágbára ni ó làwọn nǹkan tó gbà rẹ̀ pé à ah, bíyàn bá ilé síjú wọn gbà tó yẹ kó síjú wọn lójú rẹ̀ ó fọ́ ogun abẹnu gọ̀ǹgọ́ náà náà pè ní dán ó náà lẹ́rẹ̀ ah, di mọ́gùn ẹni bá ilé borí rẹ̀ ó ṣàgbákò ogun abẹnu gọ̀ǹgọ́ idán náà ń àtògùn abẹ́nu gọ̀ǹgọ̀ gbogbo ọjọ́ tẹ bá ti gbọ́ tó bá ti rí kíníkẹ́ ní ògùn abẹ́nu gọ̀ǹgọ̀ lẹ̀ Yorùbá idán ni o idán yìí dìde kú fúrù ní ṣe kèbèrè tọ́lọ́run bá ní subhanahu wa ta'ala gbogbo ẹjọ́ bá ti wá rí tó bá ti wá ń lérí pẹ̀lú ògùn pé a ìwọ kan ní òṣogùn ìwọ ṣe kíníkà á ṣe kíníkà fún àfà kò yẹ ká gbọ́ lẹ́nu yín àwọn olóògùn àwọn onídán àwọn ẹlẹ́bọ àwọn olóyẹ tó máa challenge àwọn tó bá ní kò sóògùn ìwọ tó sóògùn ìwọ wá sọ wájú mi o tó lóògùn bá ń sọ bẹ́ẹ̀ á nìtọ̀ ìlànà rẹ̀ náà ni òun náà fẹ́ fi ìlànà rẹ̀ proud nìyẹn but ìwọ àfọ́hùn gbọdọ̀ sí bí ọ́rí ìwọ kan ní òṣogùn wo pàdé mi ní kiri kan wò kò yẹ kó jẹ́nu tiẹ̀ ogun abẹ́nu kọ̀ǹgẹ́ igán ni ìwọ àfọ́ àkọ́ ló yẹ kó túnmọ̀ bá wọn polówó rẹ̀ lóòótọ́ ṣẹ̀ríà ìsìláàmù ò ní kò sóògùn ṣẹ̀ríà ìsìláàmù ò ní kò sí dán ṣẹ̀ríà ìsìláàmù ò ní kò sátà sí tó ń jọ́ta abárẹ́ni tó bá wá ń sọ́nù mùsùlùmí táàfá ó bá dá sí ìmọ̀láfá ó fi dá sí pé à ìntọ́ mọ́ ń takò yìí Al-Kùránì mọ̀ establish rẹ̀ ìntọ́ mọ́ ń takò yìí hadith Ànábì mọ́ sọ̀rọ̀ pa rẹ̀ ìntọ́ mọ́ ń takò yìí Ọlọ́run ọba mọ́ sọ̀rọ̀ pa rẹ̀ ìntọ́ tọ́ àmọ́ tó wá kù tó bà wá nújẹ́ ni pé àáfáà ní òwà díwà sí orí mo gbọ́kọ́ láwọn ẹ̀kẹ́ ní òṣogun ah bọ́bá ilé sọ́wọ́jú mi ìbẹ̀ náà ní ti mọ̀ nípa ṣùgbọ́n tọ̀ sára ah kò yẹ ká gbọ́ lẹ́nu wa àáfáà kò yẹ ká gbọ́ lẹ́nu ẹ̀ ìtú yẹ ká mọ̀ gbọ́ lẹ́nu ti ẹ wà ìwọ alùkùránì ló pè ìdánwò lè ìṣorí ire níbikíbi tó bá dé so ìwò gbọ́dọ̀ tó wá máa fi dán kọ tó wá máa fi lérí pé ń bẹ ìmọ̀ ni wọ́n fi dúógbò pé ń bẹ ìmọ̀ ó ni wọ́n fi ṣàlàyé pé ń bẹ kìí ṣe kọ́ ọlọ́ọ̀fì ṣàṣíyàn àfá ìṣe yìí táfà náà bá ti sọ pé òun ó fi ṣàṣíyàn ìwọ náà tún fi kú fúrù ṣe fáà nínú ìtọ́lọ̀ olóhun òfẹ́ ọwá tún ní ṣe fàájì kọwàdí àà ah, ìwọ́n ní mọ̀lọ́nà sí ìsàfíọ́ ọmọ ìyàgbẹ́ ìsàfíọ́ ọmọ ọ̀tọ̀ ìsàfíọ́ ọmọ àpẹtọ́kẹ́ àti ìràwọn àfá àtọ́ ti ń tọ́ sí ilé ìrọ̀lẹ́ ìṣẹ́ wọn pé ẹ̀sọ̀ fún lágbájá tó ń ṣe ewé ẹni bẹ́lẹ̀bẹ̀lẹ̀ àásọ̀ fún gbogbo kéwú tó ké kò ní yé mọ́ àfá kò yẹ ká gbọ́rù yìí lẹ́nu ti ẹ kò ní yé mọ́ ìwọ kọ́ ló yẹ kọ́ sọ yìí kọ́ ló yẹ ká rí lọ́dọ̀ ti ẹ ìwọ mẹ́rin wá ní pọ́lọ́wọ́ ọba mọ̀ fi dánrin ilẹ̀ mọ́mọ̀ ọlọ́nkàn já mọ̀ pé kò lè lágbára lórí wa ni ọlọ́ndẹ̀ fún wa láwọn nǹkan táàbí mọ́ sọ́ra ń pa rẹ̀ ìjú ẹjú wọn mọ́ sọ́nu ẹgẹ́ bí àfá ìwà àfọ́ wá mọ́ ìwọ gẹ́gẹ́ mọ́ prúùbù ẹ̀ àmọ̀lẹ́yàn practically ìjọ tí ò yọ ìjà àfá àtẹ́ntì ọ kò sí lára rẹ̀ ìjà mùsùlùmí rẹ̀ ó question mark ó question mark tó ní jẹ́ ìṣẹ́ tí mò ń ṣe ipò ọ̀fẹ́ òpé ẹni tó sọ pé kò sóògùn ọwọ́ abẹ́ dalẹ́kọ̀ ìmọ̀ lọ́ọ́ fi sọ fún ìtàlùkùránì sọ lọ́ọ́ fi sọ fún ìdá nẹ́bí sọ lọ́ọ́ fi sọ fún tọba fi méjèèjì sọ fún tán tí tọ́lọ́wọ́ bá sọ rẹ̀ ìdá nẹ́bọ̀ sọ rẹ̀ ẹ̀hẹ́ ọwà ní àmọ́bọ́lọ̀ tí wá ló wà ọlọ́wọ́ bá fún wa ní tàbí wọn aṣọ ráńpa rẹ̀ mùsùlùmí èmọ́ bẹ̀rù rẹ̀ mùsùlùmí èmọ́ sábà sí nítorí dán yáà wọ́n sàfí ni ó yéè wọ́n bàtẹ̀ mi jẹ́ yéè wọ́n sì máa sá fún èyí tí kúlà ọdún rọ́bì lè fálásí mẹ́mẹ́ tí kúlà ọdún rọ́bì náà sí mẹ́mẹ́ tí ara tó lè kùrù sí ni wọ́n tí mẹ́mẹ́ àǹtí àṣàfínù àǹtí àṣàfínù jama ìta ń pè ìdánù o ìdán àmọ́ gbólóhùn àwọn ó lè wá ní gbólóhùn ó lè jẹ́ ọ̀rọ̀ wọ́n lè pa lọ́fọ̀ọ́ wọ́n lè fi àmọ́ wọ́n lè fi bá tèèyàn jẹ́ wọ́n lè fi pààyàn wọ́n lè fi ya àárín lọ́kọ láya wọ́n lè fi wọ́n lè fi gbé nǹkan kalẹ̀ sí pé ọ̀tọ̀ làwòrán tí ó mọ̀ gbé wá wọ́n sì mọ̀ ní kó mọ̀ gbáwòrán mi wá ẹ sì mọ̀ rí àwòrán mi nì lóòótọ́ ìmí lè jẹ́ kọ̀yáàl ìmí sì lè jẹ́ hàkíkọ̀ àmọ́ dájọ́ gbogbo tí máa fi ń jẹ́ idán àti kọ̀yáàl àti hàkíkọ̀ kúfùrún wàzẹ̀ndákọ̀ kúfùrún ni ó mùsùlùmí èyí máa bá wọn dé di ìdán alukurani sì lámọ́lẹ̀ pé wala yuflihu sáhírù haythu ata òpin náà lè sórí rẹ̀ láyé òfin náà kò ní sórí rẹ̀ láyé ìṣàmọ̀ rẹ̀ kò ní sórí rẹ̀ ìwọ mùsùlùmí mẹ́jọ pì náà so ìwọ àfáà tó bá ti bá wọn kan báyìí lérí ọ̀run ti dán lérí nu sọ wá fẹ́ kóra rẹ sínú àwọn ẹni tí ò ní sórí rẹ̀ nu sọ fẹ́ kóra rẹ sínú àwọn ẹni tí ó ṣòfò ni kọ́lọ̀mọ́jà ṣòfò àtẹ̀mí àti ẹ̀yà bẹ́lọ́ọ̀bá subhanahu wa ta'ala kó sàfọ́ ní ọ̀rọ̀ idán ọ̀rọ̀ tó yẹ ká gbàgbọ́yé rẹ̀ dáadáa ni kálukú wa náà láláwọn experience oníkálukú náà lójú rẹ̀ ti rí olúkálukú náà ló mọ tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá yìí kálukú ló sì mọ táwọn èèyàn dánwò nílẹ̀ Yorùbá wa yìí ẹ̀rọ lórí ẹ̀ bá ń pè rẹ̀ láàfáà ló ẹni tó bá pè láàfáà ẹ̀dá kò yẹ ká máa bá nídìí dán àáfáà má jẹ́ ọ nídìí dán mọ́jì ó jẹ́ pé idán láàmọ̀ bá nínú ẹrù ti ẹ àfá àláfíọ́ ẹni abápẹ̀ láàfá ibi tó bá ti ẹka bá ló ẹka sí mọ́ bá kò yẹ ká mọ́ bá níbi idán kò yẹ ká mọ́ bá níbi à ń fi oògùn lérí kò yẹ ká mọ́ bá níbi à ń fi àṣàsí lérí kódà kódà kùndí ìwà àfọ́ ọ̀wọ́rọ̀ mọ́ fi kùndí lérí kọ́ má fi kùndí lérí pé yes ẹ wọ́n tó bá sọ pé kìnnìkan á ní kìnnìkan mọ́ ṣẹlẹ̀ jọmọ́ ẹ jẹ́ ká lọ rèé gbàgbọ́ yé àwọn ọ̀rọ̀ tá à ń bára wa sọ ẹ jẹ́ káwọn ọ̀rọ̀ yẹ dákun ẹ jẹ́ kó yé oníkálukú wa ẹni tí ò bá yé kó jẹ́ kó yé òun ẹni tí ò bá mọ̀ ọ́ kó lọ rí wá bí yóò ti mọ̀ ọ́ kọ́lọ́mọ́sà fún wa àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ gbogbo àwa tí a bá wá fẹ́ dúró déédéé ti òfin ọlọ́run ẹ ká fún ìtẹ́ ìdán ò dáì ká jìnà sí dán ká fa ọmọ ẹkù ìdán yìí ẹni tí yóò lè dúó tí ó kéré o ẹni tí yóò lè dúó tí ó kéré o ṣẹ́tọ́ rí táwọn challenges bá tún wá ń dé lórí irú pèpè bẹ́ẹ̀ ẹni tí ó tún lè faradà ó kéré o ìdí ni ẹnìyàn ti máa ń lọ ìgbìyànjú àti tún ìmọ̀ni rẹ̀ ṣe èyí tí ó sì ràn yẹn lọ́wọ́ ó ní kéèyàn kọ́kọ́ gbàgbọ́ yẹn tó fẹ́ mọ̀ sọ kọ́kọ́ gbàgbọ́ yẹn tó fẹ́ mọ̀ pèpè sí kọ́kọ́ gbàgbọ́ yìí tó fẹ́ mọ́ fi rinlẹ̀ fáwọn èèyàn àmọ́jọ́ tí èrò bá ti gbàgbọ́ yìí rẹ̀ kátẹ́gùn àfà kátẹ́gùn bá dé àfà yóò ru olúwa rẹ̀ lọ ọlọ́mọjẹ kátẹ́gùn bú mọ́jẹ kó rù wá lọ so gbogbo wa ẹ jẹ́ ká mọ̀ bẹ̀ lọ gbọ́nà sálẹ̀bọ̀ Muhammad sallallahu alaihi wasallam tí ò lè mọ́ fi ṣe àdúrà ọ̀nà ni pé Allahumma ya muqallibal qulub thabbit qulubana ala dinik Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ànábì ò ìyọ́ ọlọ́wọ́ bá ìwọ́lọ́ba tó ọmọ yí ọkàn àwọn èèyàn padà ìwọ́lọ́ba tó ọmọ ń darí àwọn ọkàn sábìt kùlúbánà mọ́ṣá fi ọkàn wa yìí rinlẹ̀ àálẹ́ àdínrìn lórí ẹ̀sìn rẹ̀ ṣẹ́rí àdúrà yìí ẹ jẹ́ ká jẹ́ kó pọ̀ nínú àlámọ̀rí wa àdúrà yìí ẹ jẹ́ kó pọ̀ nínú tá a máa fi bẹ̀rẹ̀ ọba àwọn oríṣiríṣi nǹkan náà sì láà máa gbọ́ a máa gbọ́dọ̀ dúó ni a sì gbọ́dọ̀ dúó tán a gbọ́dọ̀ dúó ní dídúó pé a fẹ́ gbé òfin ọlọ́wọ̀n ọba a fẹ́ gbé dúó anábùwà Muhammad sallallahu alaihi wasallam ọdún tá nábì fi pèpè sí inú tá à ń sọ ìgbésọ ọdún díẹ̀ o ìyẹn làwọn náà gbọ́yí lásìkò ànábì Muhammad sallallahu alaihi wasallam torí pé wọ́n mọ̀ pé tá nábì pèpè sí táwọn ìtumọ̀ rẹ̀ ní táwọn ó pa gbogbo idán àsàsí ogun táwọn ọmọ bí lérí àwọn ó pa gbogbo ẹ̀sì àwọn ò wà gbọ́lọ̀wọ̀ bá nìkan dání so táwọn ó bá mọ lérí pẹ̀lú àwọn èèyàn ọlọ́run làwọn ọmọ bí lérí èyí tí àfọ́ òbí mọ́ ti ṣàgbó lérí ẹ̀yà kiri àmì wọ́n fi àsàsí lérí ọmọ ìyàgbẹ́ ọmọ ọ̀tọ̀ àní orin lọ àní ọmọ ṣe dínkẹ àní ní ọ̀lànà gómọ sí ọ̀nì ìyí tó yẹ káfọ́ ọmọ ìbílẹ̀ ìdígbà ọlọ́run mú ọ tẹ́gbọ́n ọlọ́run mú ọ lásán olóyẹ kí táfà bá sọ kó dẹ̀mọ́dẹ́rù àwa àmọ́ bí tá a ti jẹ́ kí ìbẹ̀rù ọlọ́run kò lẹ́rí àwọn èèyàn dé tẹ́lẹ́gbẹ́ ọlọ́run ó mú ọun kò tí ẹ̀wà kódà kò bẹ́ẹ̀ já mọ́ nǹkan kan mọ́ ọba tó báwọn èèyàn gan kò bẹ́ẹ̀ ṣe ilé kí wọ́n mọ́ nítorí pé wọ́n ti jẹ́ kí agbára ọlọ́run yìí àti jẹ́ kó fúyẹ́ létí àwọn èèyàn àti jẹ́ kó fúyẹ́ lójú àwọn èèyàn abẹ́lẹ́ wọn bá